àwa tá a rí ojúmọ́ tèní ọpẹ́ yìí ló mà yẹ ká máa fún ọba aláwùrà bíi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ní ẹni tí a jọ sùn ní alẹ́ àná ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti kọlẹ̀ bò wọ́n ẹ mọ̀ pé òkú àwọn muslim pápápá <laughs> ni oòrùn ò gbúdọ̀ wọ̀ bá wọn wọ́n ti kọlẹ̀ bọ ẹlòmíì ẹlòmíì wà kẹ̀rẹ̀ tó jẹ́ pé ó ń jí báyìí hospital ló jí sí ẹlòmíì wà jíjí tó jí ọgbà àwọn ọlọ́pàá lóhun tí ò mọwọ́ tí ò mọ ẹsẹ̀ òun ló jí sí àmọ́ èmi àtẹ̀yìn àárí àtiwá ò bá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tí wàá báyìí kí ló ń jẹ́ ojúmọ́ ire ni o ojúmọ́ ire ni ẹ̀ ojúmọ́ ire ni o ojúmọ́ ire ni ilẹ̀ tó bá wà lẹ́nu o ojúmọ́ ire a ọ̀nà tí ọ̀nà là ojúmọ́ ire ni o. Ah. <laughs> kápò òfújì parí ẹ̀. anna hmm. adébíkẹ́ babatunde honey fingers èmi ni mo ń kí yín pé ẹ káàárọ̀ o ṣé dáadáa la jí o ṣé dáadáa lẹ jí ṣé ẹ ti mú ọ̀nà iṣẹ́ yín pọ̀ báyìí abẹ́rẹ́ ó ṣe ń sùn lórí ó ṣì wà lórí ibùsùn ń sùn ó ń retí ẹ̀gbọ́n kan tó wà nílùú òyìnbó àbí nílùú èkó àbí làbújá tó máa sẹ́ǹd owó sí ẹ àbí o ò tí ì tètè múṣẹ́ ẹ lọ́kùnkúndùn sórí ibùsùn ló ṣì wà àbó ti wà lẹ́nu iṣẹ́ ṣé ẹnu iṣẹ́ tó wá wà báyìí ṣé o máa block àwọn kankan pé ẹ̀ tán báyìí ìṣọwọ́ kúdúrú wọn lè rọ̀gà <laughs> ojúmọ́ rẹ la pé o jẹ́ kó délẹ̀ ẹ tójú yẹn bá ti mọ́ tó là jẹ́ kó délẹ̀ pátápátá honey fingers ló ń kí yín káàbọ̀ sórí ètò ojúmọ́ rẹ ní orí Orísun TV mi ò dá wá o ẹ ṣáà ti rọmọ ẹ ti rọmọ. ngbà dáná ti ń sọ wípé agbápá ó ṣeé gbé ó yẹ kí ẹ ti mọ̀ kó máa ṣe fíńgà yẹn báyìí ṣáá ni. <laughs> òràpá gbé ló ń jẹ́ bẹ́ẹ̀ akínyẹmí ọmọ ọjọ́sìn náà kí n pe ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ o ẹ ṣàlàáfíà òun ni mo bá ó tiẹ̀ mo nígbàgbọ́ pé àlàáfíà òun mo bá a yín àwo ò sí lọ́gbà ẹ̀wọ̀n a sí látìmọ́lé wọn máa fi ọ̀pá kán máa fi fún wa lóúnjẹ jẹ ẹ gẹlẹ́ ẹ̀ náà fi dáa mọ̀ bàtẹ wọn fi dá a mọ̀ ẹ kò ń ṣe tiwa àwọn tó wá jẹ́ pé àwọn ti kọ́ kó sínú jàǹbá ọkọ̀ ni o àwọn tó jẹ́ pé wọ́n sùn wọn jí a fi yọ̀ wọ́n o àwa fi ń gbọ́ lọ́hún gan tiwa ni o nítorí pé dànsákì rẹ Elédùmarè o bí ìbá ṣe tiwọ́ mélòó wà lára mi mélòó lára mi nígbà mo sùn lálẹ́ àná báyìí tí mo mọ̀ pé máa jí láàárọ̀ yìí àmọ́ ń wọ̀n wa láwùrà bí òun náà ló tún jẹ́ ká jí láàárọ̀ ọjọ́ tòní báyìí ojúmọ́ ire òun náà sì lè tò ẹ já gòkè náà tá a bá dé àti ìbẹ̀rẹ̀ o àṣẹ mẹ́yẹ bọ̀ lápò ni à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà o orísun náà láṣẹ wà orísun tv orísun ọgbọ́n orísun ìmọ̀ orísun òye orísun àwọn èèyàn tó fáìn bíi tèmi báyìí orísun àwọn èèyàn tó jẹ́ pé àwọn náà ní fíńgà tí fíńgà wọn náà ń ṣe ániáni àwọn yẹn náà wà ń bẹ̀ ẹ̀yin tí wàá tẹ́ ẹ máa ń gbádùn wa lójoojúmọ́ à ń rí bẹ́ẹ̀ ṣe ń fi ṣọwọ́ sí wa o gbogbo kọ́mẹ̀ntì yín là ń rí lórí social media ẹ mọ̀ ṣeun wọn náà wọn lẹ́ẹ̀kì kí wọn fáìn ojú ẹ̀ tì mí díẹ̀ díẹ̀ àmọ́ ẹ ṣé o adúpẹ́ lọ́wọ́ yín o hmm, kí wàá ní nǹkan tá a fẹ́ ṣe lónìí hmm, àlejò ń bẹ nílé agodo àwọn mi tí ì ní fi hàn yín mo ṣàfẹ́ kẹ́ mọ̀ wípé àlejò tá a ní lónìí ògbóǹtarìgì akọrin ni ẹ ẹ mọ àwọn tí wọ́n ń pè ní producer àwọn tí wọ́n máa ń po ìlù pọ̀ kí orin lè dúró dáadáa àwọn wọ́n tún máa ń ṣe bẹ́ẹ̀ náà ọ́n làwọn tún ń kọ orin àwọn lè kọ orin dáadáa lẹ̀ kì í ṣe pé wọ́n lè fi ẹnu kọ nìkan wọ́n á tún mú gègé báyìí wọ́n á tún fi kọ orin lẹ̀ á tún ṣe gérégé hmm. gbogbo àwọn nǹkan báyìí la máa sọ̀rọ̀ ń pa ẹ̀ lórí ètò lónìí àmọ́ káà tó débẹ̀ mò ń béèrè lọ́wọ́ Annie lẹ́ẹ̀kan pé irú orin wo ni Anna máa ń gbọ́. gbogbo orin gbogbo lèmi máa ń gbọ́ o. Ah, àwọn ọmọ tẹ́ ẹ bá fẹ́ gbọ́ àwọn máa jẹ́ kẹ́ gbọ́ àwọn máa jẹ́ kẹ́ ah, gbọ́ torí ngbà mi iṣẹ́ rí àwọn yọ̀ọ̀yọ̀ yẹn kí n má parọ́ èmi ò ń gbọ́ nǹkan sọ èmi most most of them mi ò ń gbọ́ mi ò ní ọmọ mi léṣe máa nígbà tó wá wá ń kọ́ màá ní wá wá kí n sọ ń bí kí n hmm. sọ àwọn akọ màá rí pé nǹkan tó sọ ní ìtumọ̀ hmm. nítorí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo àwọn orin yọ̀ọ̀yọ̀ yẹn ẹ mọ̀ pé torí ẹ̀hún ni ó ṣe jẹ́ pé wọ́n máa ń sọ pé a ní láti bá bí àwọn ìjọba wa ló ní láti ṣiṣẹ́ ni o àbáwọn tó ń produce orin àbí nǹkan kan ló ní láti ṣiṣẹ́ lórí àwọn videos tó máa ń ṣe. video. nígbà míì àwọn videos yẹn kò ń kò kí ń encourage àwọn èèyàn láti jókòó kan farabalẹ̀ gbọ́ àwọn ọ̀rọ̀ tó wà nínú orin. nítorí pé ńgbà míì bóyá ẹni bóyá aṣọ téèyàn kan wọ̀ láti jẹ́ kéèyàn wà kárí ẹ ti ẹ ní gbọ́ ọ̀rọ̀ inú orin mọ́ so àwọn nǹkan bẹ́ẹ̀ ló máa yẹ kí n wò pé ẹ wò ló bá ti jẹ́ yọ̀yọ̀yọ̀ wọ́n bẹ̀rẹ̀ jàre àwọn tí ò ní ìtumọ̀ àmọ́ tí n bá wá jókòó tí mo bá gbọ́ ọ̀rọ̀ ọ̀nù orin kan ah, á wá ṣe mí bákan pé ìtumọ̀ wà níbẹ̀ ìtumọ̀ ah, ọ̀rọ̀ rẹ̀ pápó lórin kan tí mo gbọ́ ẹ̀hún ẹ̀hún wọ́n fi rége wọ́n yẹra fún wa wọ́n sá lọ ọwọ́ epo àti mọ̀ wọ́n ọwọ́ epo àwọn alágọ́dọ̀tà mi lé kọ́kọ́ kọ orin yẹn tó yànnàná tó sọ lọ́rọ̀ mo ní ṣe ń tẹ́ni yìí ń sọ ní ó ní àwọn wá tún sọ verse two ẹ̀ a pè wọ́n pè wọ́n wọn ò dá wa lóhùn wọn ò ṣe kinní kan àwa di star tán a send their times without number ah, wọn pè wá a ṣe kinní kan ẹ wo nígbà tí mo wá gbọ́ orin yẹn in tó kọ́kọ́ draw mi tó kọ́kọ́ fà mí mọ́ra lẹ àwọn àkọ́tọ̀ yorùbá tó lo àwọn ọ̀rọ̀ yorùbá hmm. tó lò ó fi ọ̀rọ̀ yorùbá yẹn ó fi ṣàlàyé nǹkan kan wọ́n rí pé nǹkan tó sọ náà ti ṣẹlẹ̀ sí mi náà rẹ̀ àwọn nǹkan tí èèyàn lè relate pẹ̀lú tó yẹ pé tí ẹ bá jókòó dáadáa tẹ bá gbọ́ ẹ rí i pé tó bá yé èèyàn ẹ rí i pé ah ọmọ yìí jókòó rorí life story ló fi kọ́ kínní so tí bá ṣalábàápàdé àwọn orin bẹ́ẹ̀ ah máa jókòó tí máa gbọ́ máa mọ̀ dáadáa máa jó sí pàápàá. ó yẹ ká ṣe bíi ìdánilẹ́kọ̀ọ́ ráńpẹ́ fún àwọn ìyá wa àwọn bàbá wa tó jẹ́ pé àwọn náà máa ń gbọ́ àwọn orin yìí tó dẹ̀ jẹ́ pé fúnra wọn máa sọ wá ní orin wo náà sọ àwọn orin gánagànà hmm. bàbá mi kọ́lọ̀ bá ń fọ̀rùn kí á ní orin gánagànà. Hmm. Hmm. ọ̀pọ̀ báyìí ṣe ń gbọ́ orin nígbà tí irú àwọn ìlù tí wọ́n lù ńgbà tí wọ́n lù ńgbà yẹn ni irú ìlù tí wọ́n lù ń sìn ń làwọn èèyàn dẹ̀ ń jó sí sìn palazzo jígì gángan tẹlifíṣìn stephen irú àwọn ìlù táwa ń jó sí sìn òun nìyẹn àwa kan dẹ̀ kọ́ àfẹ́ dàgbà báyìí tán bá tún gbé rìn mí wà lọ́la a tún máa jó baby calm down calm down calm down calm down ó ti yé eyín ẹ fi yòókù lẹ̀ ẹ má gbà tó wá rí àwọn ọmọ tó ń kọ orin tí wọ́n ń pè lórin gánagànà yìí tẹ́ ẹ bá wo àwọn ọmọ yẹn dáadáa tó wọ́n sọ pé àwọn ọmọ tó ń gbé ògo ìlú jáde àwọn ọmọ yìí wà nú ẹ o àwọn wà mẹ́ o. ó dáa ọmọ tí wọ́n ń pè ní rema bó o bá mọ rema Rema kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà kì í ṣe kó gba Áfíríkà nìkan tán o ó lọ sí ìlú India ó wá jẹ́ rántí ọdún two ó ní interview kan tí Rema ṣe tó sọ fún wọn ń bẹ̀ wípé òun òun kóun gbé orin òun báyìí kóun gbé dé India pé wọ́n ní wọn kì í gbọ́ hip hop ní India kóun fẹ́ lọ kọrin fún wọn ní India kán dẹ̀ gbà á èmi ní tiẹ̀ ní tòótọ́ lọ́dún twenty twenty three kò jọ ọdún méjì lọ o Rema dé India kódà àwọn èèyàn jó wọ́n pa ìlú tì wípé a ṣe nǹkan kan mọ́lẹ̀ ní a fẹ́ lọ wo rẹ́mà lórílẹ̀‐èdè nàìjíríà ìkan náà àmọ́ kí wá ni àwọn nǹkan tó wáyé kí àwọn ọ̀dọ́ langba tí wọ́n fẹ́ kọrin tí wọ́n ní èmi náà mo rí kọ mo lóhùn orin ni wọ́n ṣe ń kọ lẹ̀ báwo ni wọ́n ṣe lè ṣe tó fi jẹ́ pé bó ṣe sọ lẹ́ẹ̀kan pé àwọn orin kan wà tó jẹ́ pé àwọn fídíò tó máa ṣe fún àwọn orin yẹn ó lè máa interest àwọn èèyàn kan bóyá torí àwọn báwọn èèyàn ṣe máa ń jónú orin àbí irú aṣọ tí wọ́n wọ̀ àbí bí wọ́n ṣe kó àwọn obìnrin síta nínú orin ó lè má jẹ́ káwọn èèyàn wo àwọn fídíò kankan a máa wá sọ̀rọ̀ lónìí nípa àwọn nǹkan kan tó yẹ kí àwọn akọrin lórílẹ̀‐èdè nàìjíríà kí wọ́n máa rò tí wọ́n bá ń kọ orin lẹ̀ tí wọ́n bá ń ka á lẹ̀ gẹ́gẹ́ bí àwo tá a máa gbọ́ àbí tí wọ́n bá fẹ́ ṣe àwọn fídíò wọn fún wa láti wò gbogbo àwọn kan báyìí la máa yànnàná lónìí pẹ̀lú àlejò wa tó jẹ́ pé a nípa ṣí ojú wọn lẹ̀ o àwọn kí n tó lọ mo sì fẹ́ béèrè question kan lọ́wọ́ Anna lórí ó dàbí ẹni pé orin máa ń dùn mọ́ Anna gan dáadáa ah, ó dà mo fẹ́ béèrè pé nínú àwọn olórin àtijọ́ tí àwọn Sunny Adé hmm. eh, Ebenezer Obey Fatai Rolling Dollar àwọn wọ̀nyẹn èwo nù wọn gangan ló máa ń wọ̀n jù láti jó sórin ẹ̀ gbogbo wọn ni o kì í má parọ́ o gbogbo wọn ni nítorí pé ní jẹ́ kí n sọ pé nílé wa a kì í fi bẹ́ẹ̀ lé àwọn orin yẹn náà jù jù jù jù jù ṣùgbọ́n bàbá mi jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó lè mú orin kan láti ọ̀dọ̀ Sànní kọ́ mú kan láti ọ̀dọ̀ Ebenezer Obey kọ́ mú kan láti ọ̀dọ̀ Fatai Rolling Dollar kọ́ wá máa kọ́ báyìí kọ́ pè wá wọ́n fẹ́ bá wa wí ni o. Hmm. a máa pè wá a máa mú ní kankan a máa máa bẹ̀rẹ̀ sí ní la orin yẹn wọ́n máa sọ púpọ̀ nínú àwọn orin wọn tí mo mọ̀ ẹnu bàbá mi ni mo ti gbọ́ hmm. a kì í fi bẹ́ẹ̀ sọ pé a play ẹ̀ play ẹ̀ play ẹ̀ náà àwọn gospel ló dà pọ̀ pọ̀ jù tá a máa ń play ń gbà yẹn ṣùgbọ́n tá a bá gbọ́ sí Sunny Adé àwọn oníṣẹ́ adé kan náà wà tó yẹ pé mo lè kọ́ láti rẹ̀ dópin o nǹkan tó ń ṣe èmi ni pé tí mo bá gbọ́ orin kan ní ẹ̀ẹ̀kan mo ti mọ̀ wàláì ẹlò ẹ máa rò pé àjọ lọ sí stúdíò ni ní bá ti gbọ́ lẹ́ẹ̀kan mo ti mọ̀ ṣùgbọ́n púpọ̀ àwọn orin yìí ló ṣe jẹ́ ló jẹ́ pé ó jẹ́ ó ní ẹ̀kọ́ kan tàbí kejì tí wọ́n máa fi ń kọ́ wa ńgbà táwa ń kékeré òun ló ṣe jẹ́ pé bá gbọ́ Sunny Adé ni àmà fi jó sí hmm. mo gbọ́ Ebenezer Obey ìjó ń bọ̀ má gbọ́ ilé gbogbo ẹni. ayé òde òní wá ń kọ́ ìwò gangan ló wá gbádùn. Ah gbogbo ẹ̀ náà ni kí n tún sọ. gbogbo ẹ̀. gbogbo ẹ̀ ni àmọ́ ṣe eré wá rí ibi tèmi wá bàjẹ́ sí ni pé mi kì í rírì sọ pé lágbájá báyìí nìkan ni mo fẹ́ràn tí n bá gbọ́ orin kan tó bá ti lè ní ìtumọ̀ sí mi mò ń lọ fórin yẹn nìyẹn. tí n bá tó bá ní àlágbájá ló ń rè ní o ló ń ṣe kinní kan o tí mi bá ti gbọ́ orin kan tó ní ìtumọ̀ sí mi láti ọ̀dọ̀ ẹ̀ mm-hmm. so ohun tó máa ń ṣe mi yẹn ó jẹ́ pé gbogbo wọn ó lè jẹ́ pé ọ̀dọ̀ ẹni tó fà mí mọ́ ẹni yìí tí o bá dẹ̀ sọ pé bóyá o jẹ́ èèyàn kan tó ní kinní tó bá yìí kọrin kan tó fà mí mọ́ hmm, má bínú. <laughs> kí wá ló máa ń fà ẹ́ mọ́ra lára orin gangan ọ̀rọ̀ ni o ọ̀rọ̀ ọ̀rọ̀ orin ni o hmm. ọ̀rọ̀ orin ni o tí bóyá bóyá ọ̀rọ̀ ẹ̀ ó bá mi wí àbọ̀rọ̀ ẹ̀ ó wàásù fún mi àbọ̀rọ̀ ẹ̀ ó tù mí nínú àbí bóyá ọ̀rọ̀ inú orin yẹn ó ṣàdúrà kan àbí bóyá ó ní kankan tí mo mú lọlé fáwọn ọmọ hmm. nínú ọ̀rọ̀ ni o ọ̀rọ̀ ni kò sí nǹkan mi. àmọ́ láyé òde òní àwa èèyàn ò fẹ́ gbọ́rọ̀ nù orin mọ́ o ìlú yẹn gangan ní gírán gìgìgìgì àmọ́ piano tìyano ìrìnsẹ̀nsẹ̀nsì yano fẹ́rìlì fẹ́rìlì ẹ̀rìlì wọ́n ó ti tán táwọn yà sí ń gbọ́ gẹ̀gẹ̀ gẹ̀gẹ̀ gẹ̀gẹ̀ gẹ̀gẹ̀ gẹ̀gẹ̀ a ti wà ókè ẹgbẹ́ àwọn ṣèyí vibes àwọn ọlọ́ládé mi àṣàkẹ́ zinoliski gbogbo pátá ní gbogbo à ń gbọ́ orin wọn ṣùgbọ́n ìlú bẹ̀ là ń jó sí jù. Hmm. Hmm. àmọ́ jẹ́ bí akínyẹ̀mí ṣé lù níwọ̀n náà máa ń jó sí àbóni tó máa ń fẹ̀ mọ́ nínú orin. ṣé o rí ọ̀rọ̀ tèmi pẹ̀lú orin mo bá orin mulẹ̀ ni o mo bá orin mulẹ̀ ni torí bóyá bíi á ti tó bí ogún ọdún jù bẹ́ẹ̀ lọ tí mo ti tèmi náà ti ń bá wọn ṣe bí ọbíọ́nù pa fẹ́ kọrin a fẹ́ ṣe báyìí a fẹ́ ṣe ìyọ́ ẹ̀yọ́ a ti ń ṣe ti tó bí ogún ọdún lé díẹ̀ ṣùgbọ́n nǹkan tó máa ń fà mí lọ́rọ̀ orin òun ni bí eh, olórin ọ̀hún bá ṣe gbé orin yẹn kalẹ̀ ìyẹn náà ń pè ní delivery ẹlòmíì akọrin dáadáa orin yẹn nítumọ̀ ṣùgbọ́n bó ṣe máa gbé kalẹ̀ fún ẹ wàá ṣẹ̀ máa wá ìtumọ̀ tó wà nínú orin yẹn ni wàá máa wá tìmọ̀ tó wà nù orin ṣùgbọ́n lòmíì kò tiẹ̀ lọ́rọ̀ kan tó dángájíá tó fẹ́ sọ ṣùgbọ́n tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe àforí mímímí àǹsírí mímímí ìwọ náà máa forí máa bá a kọ́ wàá kàn máa bá a máa forí máa jó sí delivery máa ń pè mí mọ́ra o tó o bá ti mọ orin ẹ̀ gbé kalẹ̀ dáadáa màá wá dúró màmá wò pé kí ló ń a ní wọn lọ gbó ni kí ló wá ẹ dákun ẹjẹ àdókè náà ká lọ gbọ́ra nù à ń padà bọ̀ ojúmọ́ rẹ̀ sì lè tò ẹ má gbàgbé o ẹ lè wá wa kàn lórí gbogbo ìkànnì ayélujára pátápátá Instagram Twitter Facebook YouTube ẹ ṣáà má fi àmì sáré ẹ má ẹ má yà á sọ́tọ̀ọ̀tọ̀ Orísun TV bẹ́ẹ̀ ṣe rí wa ni gbogbo nǹkan tá a bá ń ṣe pátápátá ẹ bá a bá ṣe tán tẹ bá wò pé ìkan wà ń bẹ̀ tẹ́yìn ò tí ì káàṣì ẹ lè pàdé wa lórí ayélujára àwọn àlejò mi ti wàánu ilé o ẹni mo pe àwọn àbí èèyàn jàǹkànjàǹkàn ni wọ́n fẹ̀ <laughs> eh, ó pọ̀ pọ̀ pọ̀ ó pọ̀ pọ̀ pọ̀ pọ̀ àlejò mi ti ń bẹ nílé agodo a ní a fẹ́ sọ̀rọ̀ lórí bá a ṣe ń ṣe orin láwùjọ òde òní irú orin tá à ń ṣe báwo la ṣe ń ṣe orin kí ni nǹkan tá a gbọ́dọ̀ máa pò pọ̀ sínú orin ẹni àgbà ló tó rò lọ hmm. ọba báyìí òun ló tó mi ìyìn fan òun la ṣe gbé Sọlásìtù Ọ̀ṣàrà ó ń bẹ nílé agodo láàárọ̀ yìí gbogbo àwọn ará Èkìtì wọn á ti máa gbọ́ ah, Ọlọ́run ọba olórí kan tí Ṣọlá kọ gbà yẹn tó kọ fáwọn ọmọ Èkìtì ah, oh God of mercy ó tún kọ tèkó fèkó ah, àwọn èèyàn mú orin kọ Sọlásìtù Ọ̀ṣàrà fúnra ẹ̀ ó dé sórí ètò ìgò yìí náà ni ó máa fi tan gbogbo aráyé pé ẹ wò ó jẹ́ ń to irọ́ ni o kò sì jẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mi ìgbàgbọ́ ni jọ jẹ́ káwọn èèyàn mọ̀ pé olórin gangan ni mo gbé wá sílé àgọ́dọ̀ lónìí. gentleman ni mí o olórin ni mí o. àní kẹ ẹ kọrin ẹ kọrin ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé orin ni kí n kọ báyìí. orin tó bá wùn ni ẹ lè kọ ara ẹ kọ báyìí tí ó. <laughs> ah ní gbogbo ọ̀nà ẹ ṣe é ní gbogbo ọ̀nà ẹ ṣe o Orísun TV ní <laughs> gbogbo ọ̀nà. ṣé ẹ ti gbọ́ báyìí. <laughs> ṣe é ti gbọ́. àìtètè mólè ò lè fẹ́ mólóko ọ̀ṣàrà fẹ́ lo gbáǹkó fún mi bọ̀ irọ́ ni màá padà rí mú ani. Mm. ọ̀ṣàrà ọ̀ṣà orúkọ yẹn ló kọ́kọ́ ló kọ́ mi. ó ṣe é ṣàrà ó ṣe é ṣàrà. <laughs> orúkọ yẹn ló kọ́ mú èmi ọ̀ṣàrà ṣẹ́ni bí tèmi ti máa mọ́rọ̀ yẹn ni pé tí mo ṣe ń wo yìí wo tẹ̀sẹ̀ ọkọ̀ dúró yìí ṣẹ́ni fìlà tẹ́ ẹ gẹ̀ yẹn ṣe é pé sáà dọ̀dọ̀ mi ó jẹ́ kejì. one nù. Mm. Mm. ìkẹta ni pé eh, bẹ́ẹ̀ ṣe infuse ti yorùbá àti ti òyìnbó tẹ́ ẹ kó gbogbo ẹ̀ pọ̀ nínú ìmúra yín ó jẹun tèmi fẹ́ràn sí. Hmm. a kí yín káàbọ̀ sí orí ètò ojúmọ́ ire ní orí Orísun TV ẹ jọ̀ọ́ akínyẹmí yan lẹ́ẹ̀kan pé n tóun fẹ́ tó tó ta fẹ́ káwọn èèyàn mọ̀ ọ́n pẹ̀ gẹ́gẹ́ ni kí la ṣe ń po orin pọ̀ ṣé ẹni tẹ́fẹ́ ní ká sọ ọ́ o Hmm? fáwọn tí ò tiẹ̀ mọ kankan nípa orin lóyìnbó ní àwọn layman tí ọmọ kankan pa orin àwọn novice wà ní kíni lórin lórin ibi ká ṣàkóso ah, ẹjọ lórin tá a kàn máa mú tá a kàn máa kan fẹ́rẹ́fẹ́rẹ́ tẹ́lẹ́kẹ́ ó ti dòun àmọ́ wọn ò mọ̀ pé oríṣiríṣi iṣẹ́ ló wà tí èèyàn máa kọ́kọ́ ṣe kó tó tiẹ̀ tó di pé orin yẹn máa jáde dára èèyàn ní èkejì tún ní pé àwọn èèyàn ò tiẹ̀ wá mọ̀ pé àwọn kan wà tó ń pè ní akọrin tó máa kọ́ lẹ̀ àwọn kan wà tó máa kọ́ lẹ́nu àwọn kan wà tó máa ẹ wo ẹ bá yànnà náà gbogbo ẹ nítorí ẹ ní kébì màá tèmi ò dàrú o <laughs> ẹ̀yin ọmọ àṣàrà ẹ̀yin gangan nìkan ẹ bá àwọn èèyàn tó ń wo ètò yìí àwọn ọ̀dọ́ pọ̀ tó ń wo ètò yìí àwọn àgbàlagbà náà ń wò ó àmọ́ àwọn ọ̀dọ́ kan wà tó ṣe pé bá ṣe gbọ́ olórin la gbé wá báyìí ah etí wọn ti nà. tọkàn tí ẹ ṣe gbọ́ pé ọ̀ṣàrà ni ọ̀ṣàrà kò ní o. etí wọn ti nà pé ọ̀ṣàrà ọ̀ṣàrà táwọn ẹlòmíì ti fẹ́ rí yín tí ò ráyè rí yín <laughs> lọ́fẹ̀ẹ́ ló fò ó yá ok ẹ ṣé gan mo dúpẹ́ fún àǹfààní tẹ́ fún mi láti wà lórí ètò yìí iṣẹ́ orin pín sí i mean kórin tó dorin oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ just hmm. bẹ́ẹ̀ ṣe sọ ó mú àròjinlẹ̀ lọ́wọ́ hmm. ìgbà míì ó mú ìrírí lọ́wọ́ what you call experience ìgbà míì is just thoughtfulness bó ṣe lè ronú sí ìgbà míì àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láyìíká bó hmm. ṣe observe pé ah ok ẹ já sọ̀rọ̀ nípa eléyìí àfiyèsí you know paying attention and everything you know so ó bẹ̀rẹ̀ pẹ̀lú uh, wàá kọrin wàá kọ ọ̀dọ́ láyé òde òní àwọn míì ò ń kọrin mọ́ wọ́n kàn máa ń wọ studio ni hmm. wọ́n máa ti fún wọn bíìtì báyìí anything tó báyìí rẹ̀ ti dẹnu wọn jáde eh? wọ́n máa dàgbò yẹn ìyẹn tún wà freestyling adẹ̀dọ́rin asọ́dọ́rin <laughs> tán bá ti pò pọ̀ tí bíìtì bá ṣáà ti dùn tẹ́tí lè groove sí hmm. ìyókù. Mm torí ó dẹ̀ dà ń pé ayé òde òní àwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ púpọ̀ nu orin mọ́ tẹ́ṣà hmm. tí àwọn èèyàn fẹ́ dàbí honey fingers tí <laughs> wọ́n rọ̀ kiri. wọ́n kàn fẹ́ jó ni you know so but um, orin orin gidi ó yẹ kó láròjinlẹ̀ ni ó yẹ kó lágbèkalẹ̀ because um, ìwọ tó fẹ́ kọrin tó dẹ̀ fẹ́ kí gbogbo ayé bá ẹ gbọ́ torí bí akínyẹmí ṣe ń ronú kì í ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ṣe ń ronú báwo máa ṣe sọ gbólóhùn kan tó máa yé akínyẹmí táyé ẹ̀yìn oh, táyé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹ understand so that tó bá yẹ pé mo kọ́ ní ìkọ́ pé èèyàn akínyẹmí àti èèyàn bíi ti akínyẹmí nìkan ló lè yé ṣe mọ̀ pé potential orin yẹn ó ti ó ti dínkù ó ti ẹ understand but ó fẹ́ kọrin fún millions of people láti gbọ́ each sentence ló gbúdọ̀ nítumọ̀ tó dẹ̀ ṣe gbà wọlé fún everybody tó bá gbọ́ so mo ṣe ló láròjinlẹ̀ inú ó ní ìrírí inú you know and all of that then um, producer pro, um, producer náà tún níṣẹ́ tiẹ̀ production níṣẹ́ tiẹ̀ that's why tí àwọn producer ṣe yàtọ̀ síra tẹ bá kọrin ní ìsìn wàá wo ni yẹn sí pé ah producer báyìí báyìí báyìí òun ló lè bá mi tó lè bá mi tó lè bá mi túmọ̀ ẹ̀ pẹ̀lú sound hmm. torí tó bá lọ gbé fún pangolo producer ìyá kan lu pangolo fún ẹ ah emotion tó yẹ kó gbé síta kò ní gbé síta but tó bá tó bá rò pé ah producer bóyá bíi ṣé kí mo lè dárúkọ bóyá bíi kó báǹsì báyìí I understand torí ẹnìyẹn ó ń fi etí ṣiṣẹ́ ó ń fi gbogbo ara ló fi ń ṣiṣẹ́ so ó mọ ibi tó yẹ kó ń tẹ dùrù sí ó mọ ibi tó yẹ kí gìtá wọ̀ producer mi ò mọ gbogbo yẹn producer mi ìtàkàsùfè sọ̀ǹgì ni tó bá ṣáà ti tutù kẹ́tù ó ti dòǹkó ti bọ̀ street nìyẹn. Mm so wàá ròyìn náà pé ok ta ni producer tó lè bá ìtumọ̀ orin yìí tá fún ní sound interpretation tó máa gbé the real emotion orin yẹn tá gbé síta you know um, then tó bá ti ṣe yẹn um, ah pọ̀ oríṣiríṣi o ọ̀rọ̀ pọ̀ nù òwe hmm. kọ́bọ̀ ọ̀tọ̀ ni wàá nídìí promoter àbí promotion èmi sì ń bọ̀ ní a sì ń bọ̀ yẹn mo sì ń bọ̀ lápá promoter yẹn torí mo rántí tó bá rántí lẹ́ẹ̀kan mò ń sọ̀rọ̀ pé á ti tó bí ogún ọdún àbí jù bẹ́ẹ̀ lọ tèmi gan ti ń bá wọn ṣe èyọ̀ èyọ̀ èyọ̀ ó dáa ọdún kan wà tó jẹ́ pé tá a bá ti porin pọ̀ báyìí àwa bẹ̀rẹ̀ ìrìn wa láti Òṣòdì àgbọ̀nà Alábà àwa lọ wá mákẹ́tà tó máa fún wa ní bóyá bíi seventy thousand lórí ábọ̀mù wa láyé ìgbà kan wọ́n bá dẹ̀ ti gbà lọ́wọ́ ẹ̀ bá wọn gba master gbé nìyẹn ni bàbá kí ni nǹkan tá a ti ṣe tó ti yàtọ̀ nínú bá a ṣe pọn orin ká bá a ṣe ń ta orin síta bá a ṣe ń gbé orin síta fáwọn èèyàn kí ni ìyàtọ̀ tó ti bá a láti bí ayé ìgbà àwọn Nelson Brown àwọn Nelson Brown náà ṣe àwọn orin Two Face ìdìbì àgbà àwọn Plantation Boys àwọn nígbà yẹn kí ni nǹkan ìyàtọ̀ tó ti bá orin láyé ìgbà yẹn àti sìn. ọ̀pọ̀lọpọ̀ ìyàtọ̀ ló ti wà. ẹ ṣáà wò. ayé ìgbà yẹn kò tó lè sọ pé olórin ni ẹ́ pé olórin tó ń gbórin síta ni ẹ ó likely kò ní o gbúdọ̀ ní record label. fúnra ẹ. no tán máa sign yẹn sí tán máa tán máa gbé e sí tó máa wà lábẹ́ irú àwọn àwọn um, àwọn àwọn Kenny Kenny Smith music ayé ayé ìgbà yẹn so àwọn yẹn ló ma. àwọn yẹn ló ní studio àwọn yẹn ló ní company iṣẹ́ tiwọn nìyẹn ilé iṣẹ́ tí wọ́n ní láti gbórin síta tọ́ máa ti rẹ́ni tó lẹ́bùn wọ́n á fa ẹ̀ mọ́ra ẹ ṣe bọwọ́ lùwẹ̀ ẹ jọ ṣe agreement ẹ wá máa kọrin àwọn á máa bá ẹ fọn síta bọ́ lẹ́nu gbà yẹn láyé gbà yẹn sísìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti change ìgbà tẹ́yìn fẹ́ bẹ̀rẹ̀ introductions ni ẹni káyélujára o ẹ mm. pé kínní so internet ṣó àwọn ayélujára ni mm. ó ti sọ nǹkan ó ti sọ gbogbo nǹkan dẹ̀rọ̀ odò òun náà tún ní ó ní tiẹ̀ lọ́wọ́ ó ní tiẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n ó ti make it easy fún lórin so lórí eh, of course ẹ dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ayé òde òní àbí tó ń ṣe dáadáa ńsìn ló jẹ́ pé orí íńtánẹ́ẹ̀tì yẹn náà náà ti rí wọn ibẹ̀ láti rí wọn so ńsìn kò di dandan pé kò wà ní record label mọ́ but of course wàá ṣiṣẹ́ ó mì pé gbogbo iṣẹ́ tó yẹ kí rẹ́kọ̀ lè bẹ̀rẹ̀ sí fún ẹ. wà á dá nǹkan ẹ ṣe fúnra rẹ. owó tó yẹ kí rẹ́kọ̀ lè bẹ̀ náà lé ẹ lórí wà á dá náà ni ó kàn yẹ pé tọ́bẹ̀ bá ti sọ. wà á tún dá nǹkan ẹ irọ́ ni ò lè dá jẹ wọ́n ní owó wọ́n ní iṣẹ́ ló ṣe é dá ṣe owó ò ṣe é dáná ìbéèrè sì pọ̀ tí mo sì fẹ́ béèrè lọ́wọ́ ọ̀ṣàrà nítorí èèyàn tẹ́mi ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ni o. Ah. I wish in my son to the man son to the man to the man son. mo mọ orin kọ bíi yáàtì àmọ́ bo lórúkọ ọ̀ṣàrà yẹn ti jáde. ṣẹ́yìn mo ti mọ ọ̀ṣàrà. nǹkan tó bá ń ṣáná tó tuntun nẹ́nẹ́nẹ́nẹ́ ó ń pò. yanran yanran. ṣáṣá tó tuntun. ẹ dákun ẹjẹ lókè náà mo fẹ́ lọ jóná ìjóná tí máa ń sọ ìṣá ó dà mo fẹ́ lọ gbọ́nra mo fẹ́ lọ gbọ́nra bí n bá yẹn dé padà ọ̀ṣàrá sì ń bẹ̀lẹ̀ àgọ́dọ̀ ojúmọ́ rẹ náà ṣe lè tó. ẹ káwọn padà sí orí ètò ojúmọ́ rẹ ojúmọ́ rẹ náà ló ṣì wà anywhere tẹ bá ti ń wò ìbàjẹ́ rí tẹlifíṣàn náà ní ìbàjẹ́ rí tẹlifóònù bóyá youtube lẹ ti ń wo ti yín lọ́wọ́lọ́wọ́ báyìí ojúmọ́re náà ṣe lè tì lórí orísun tv náà ni a ṣe wà tá a balẹ̀ sí gbàgbà tẹ bá ń gbọ́ tí ẹ rọ̀bà. ọ̀ṣàrà. ọ̀ṣàrà chacha. wọn lórí. chacha tí ò. wọn <laughs> lórí. chacha ẹ ẹ àwọn gangan ni wọ́n ṣì wà ní orí ètò ojúmọ́re pẹ̀lú wa ó dẹ̀ ti máa sọ̀rọ̀ lórí orin Mm. orin orin orin náà ni ah olórin kan tá a máa ń kọ ńgbà tá a wà ní kékeré ní ṣọ́ọ̀ṣì ni orin rèé orin ni orin rèé o orin ni orin la ó fi ṣẹ́gun ọ̀tá ẹ̀yàn orin rèé o orin ah wọ́n sọ fún ẹ pé orin máa ń jẹ́ kí inú mi dùn ọ̀rọ̀ inú orin ó máa ah kí ló wá ó ṣe wá bójú jẹ báyìí <laughs> ọ̀rọ̀ inú orin ó máa ń fa èmi mọ́ra orin orin náà ni ọgbẹ́ni ọ̀ṣàrà ẹ ṣe takò yín tẹ wá ẹ sì kú ìjòkó ẹ kú ohun ẹnu láti àárọ̀ ẹ jọ afẹ́kẹ́ bá wa yànnà náà kankan èèyàn kan máa sọ pé òun ní talent orin òun lè kọrin gan ah mo lè kọrin ṣùgbọ́n wọ́n ti gbàgbé pé kíì ó wà nínú orin kọ́kọ́rọ́ <laughs> ó wà nínú orin ó máa sọ kọ́kọ́rọ́ ah ẹlòmíì lè fi kọ́kọ́rọ́ bíi mẹ́wàá kọ orí ẹyọ kan <laughs> ẹ máa yànnàná ẹ ṣé ó ní bíi àbí school àbí nǹkan kan àbí ẹ̀kọ́ kan tó yẹ kéèyàn kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ gbà náà pé o fẹ́ dolórin o kọ́kọ́ lọ mele iná. àwọn nǹkan wo ló yẹ first of all first of all introduction nǹkan tó kọ́kọ́ gbọ́dọ̀ mọ̀ lélẹ̀ first of all. <laughs> àwọn tí àwọn kan gbọ́dọ̀ mọ̀. ok so wọ́n ní ọ̀tọ̀ ability, hmm. ọ̀tọ̀ lábínibí ẹ̀mọ́ṣẹ́ rí àtàbínibí àtàbílítì gbogbo wọn jọ ń ṣiṣẹ́ papọ̀ ni tọ́lọ́n bá fún ẹlẹ́bùn orin ó yẹ kó tún lọ kọ́ ẹ̀kọ́ mọ́ because ó dàbí epo rọ̀bì ni tá a bá ti refine ẹ̀ crude oil tẹ́ ẹ̀ bá ti refine ẹ̀ ẹ̀ ní rí petrol ẹ̀ ní rí kerosene àtàwọn ọmọ tó ń bí ẹ̀ understand so tó bá ní talent raw talent ni tó bá fẹ́ di olórin jàǹkó yẹ kó sọ talent ẹ̀ di skill now àwọn ìgbésẹ̀ tí wàá gbé láàrin talent àti skill òun ni àwọn ẹ̀kọ́ tó máa kọ́ ẹ̀kọ́ yẹn ó wá lè jẹ́ um, nínú school ó lè jẹ́ school ó dẹ̀ lè jẹ́ pé ìwọ náà lòun lòun fúnra ẹ̀ lòun lòun fi iyè sí àwọn ẹ̀kọ́ yẹn because hmm. ibi tó ti lè kọ́ ẹ̀kọ́ pọ̀ nsìn YouTube wà ń bẹ tó bá fẹ́ mọ bọ́n yẹn ń tẹ dùrù tó bá mọ bọ́n ń ṣe wàá kàn máa fojú sí wàá máa wo videos wàá máa practice wàá mọ̀ irú èmi báyìí mò ń produce lẹ́yìn kò dẹ̀ sí mi ò lọ́kàn school kankan mo kọ́ra mi náà ni you know, pẹ̀lú tutorials ń bí níbẹ̀ yẹn àdéhùn ìwọ tó bá lọ sí studio tó ráwọn ọ̀rẹ́ ẹ̀ tó produce wàá jókòó wàá máa wò wọ́n wàá wò bọ́n ṣe ń ṣe wà ẹ̀kọ́ náà ni gbogbo ẹ̀ it's called informal ó lè jẹ́ formal ó lè jẹ́ informal formal ni pé o lọ school o register o ń jókòó sí class wọ́n ń kọ́ ẹ hmm. informal ni pé ìwọ ó dà mọ́ ní tán bá bí ẹ ìwọ náà kò túra ẹ bí informal way of training yourself you know so um, key musicality gangan gan ìwé wà lóríṣiríṣi tó lè kà tó bá tiẹ̀ jókòó ti Sunny Adé láàárọ̀ dalẹ́ ó ní nǹkan tí wàá kọ́ lára ẹ̀ ó ní nǹkan tí wàá rí pé ah, ah, ok òbí bàbá ṣe wọ́n ṣe gbé òun yẹn wọ́n ṣe gbẹ́jọ́ yẹn mẹ́yẹn tó bá jókòó ti Fẹlá ó ní nǹkan tí wàá rí tó bá wo Lágbájá ó ní nǹkan tí wàá rí you know so those are points tó lè fi ní education tó lè fi kọ́ nípa iṣẹ́ orin àwọn míì dẹ̀ la máa ń lọ rẹ́gísítà lábẹ́ olórin oh, tá dìídì lọ kọ́ṣẹ́ lábẹ́ olórin and it's also a good way hmm. láti mm. learn. lẹ́yìn tó túmọ̀ sí pé kò ń ṣe pé bóyá wà kàn ní ẹ ẹ ok tí bá ti kọ́ o bí ẹ nígbà tá a bá wà secondary school abẹ́rẹ́ láti GS one hmm. GS two pé lẹ́yìn bí ọdún mẹ́fà o hmm. àbí kinní kan ṣe ẹ̀ǹpa tí wàá ṣe tó. tó wàá máa kọ́ lọ ní nǹkan àbíkọ́ kò tiẹ̀ lópin then ọ̀rọ̀ talent iye àwọn tó ní talent ti wọ̀ nìyẹn wọ́n á tó five hundred and twenty two billion. <laughs> mo ti dúró de billions yẹn. <laughs> billion. ó dàbí ẹni pé billion ló ti wá mọ́ wa lára ní ó ti mọ́ wa lára mélòó billion. million ti kéré. in fact gan mo lè ṣe mo lè tójọ́ bíi one twenty billion sáwà. <laughs> ẹgbẹ́ wọn súnmọ́ ọ̀sà lápá bíi wò nítorí gbogbo àwọn ìrírí tẹ́yà àwa ti jọ rí hmm. láti ìlú kan sílùú bòmíì mo fẹ́ béèrè ìbéèrè kan torí àwọn ọ̀dọ́langba tí wọ́n ń kọrin sìn èmi ní ìwòye kan pé kò dìgbà téèyàn bá di global musician kó tó dìgbà tó máa tó jáde mo nígbàgbọ́ pé ó ṣeé ṣe èèyàn lè wà lẹ́kọ̀ọ́ kó máa kọrin lẹ́kọ̀ọ́ kó já àwọn ará èkó ló gbádùn ẹ̀ kó dẹ̀ tibẹ̀ máa pawó ẹ̀ lọ èèyàn lè máa kọrin kó wà ní ọ̀ṣun káwọn tibẹ̀ gbádùn ẹ̀ kán máa gba tiẹ̀ lọ fún bẹ́ẹ̀ èèyàn lè jókòó ń kòòdú pàápàá kó di star ń kòròdú kó dẹ̀ tibẹ̀ Blue. lọ àbí bẹ́ẹ̀ kọ́ wọn á fẹ́ béèrè kinní kan ìgbà wo gangan ni ẹni tó bá sọ pé òun ní ẹ̀bùn orin kíkọ ìgbà wo gangan ló dángájá tó lè sọ pé yes ẹ bá ń gbé microphone yẹn mo lè kọrin báyìí sìn mo fẹ́ ju téèpù lẹ̀ ìgbà wo gangan ni. kò ní gbà pàtó because process ni you understand ìrìn àjò ní kinní yìí so wàá bẹ̀rẹ̀ ìyẹn ni kókó bẹ̀rẹ̀ ibo ló ti bẹ̀rẹ̀ ibi téèyàn dẹ̀ ti ń bẹ̀rẹ̀ ó yàtọ̀ síra ẹlòmíì ó lè jẹ́ láàrin ilé òkè ẹnìkan wá ń ṣe birthday ládùúgbò wọn ó lọ kọrin bẹ̀ ẹ chọ́ọ̀chì ó join choir. ó tún wà ń bá lù ẹ gan-an. Mm. ibì kan náà ni ó ti bẹ̀rẹ̀ ok bí o lọ school o fọ́ṣọ́ nǹkan o lọ school wọ́n ní wọ́n fẹ́ ṣe group singing kìnnìkan ó bẹ̀rẹ̀ sí ń kọrin. Hmm, láti bẹ̀ adiakun zlatan ibẹ̀ zlatan nígbà jáde òun <laughs> kàlẹ̀. so bó ṣe ń lọ nìyẹn tó bá lọ yunifásitì bóyá ó ráwọn kẹ́gàìtì ó join ni wọn òun hmm. kọrin lọ náà nìyẹn so kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tó bá ìdẹ̀dí pé o fẹ́ gbàwò síta ṣe mọ ẹni tó ti ń rin ìrìn àjò yẹn bẹ̀rẹ̀ bọ̀ bẹ́yẹn ó ti láwọn experiences tó ti ní àwọn ìrírí tó ti ní so tó bá ìdẹ̀ lọ studio another life ló tún fẹ́ bẹ̀rẹ̀ yẹn another level ló bọ́ sí level bò mí nìyẹn ló tún bẹ̀rẹ̀ yẹn you know so kì í ṣe pé wàá kàn ní ah mo morin kan mo morin kan mo morin kan studio ya ibo ló ti ayẹ̀ lẹ́nu ṣé mo ṣé mo báyìí máa ń dúnnú bedroom ó yàtọ̀ sí bá ṣe máa ń dún ta <laughs> tó bá ti bọ́n tanu bedroom tó bá gbọ́nra ẹ̀ pọ̀ tó má rìkọ́ọ̀dù ẹ̀ sórí fóònù tó play ẹ̀ back ah, wọ́n gan-an pé ah ǹjẹ́ èmi rèé ǹjẹ́ èmi wá èéṣe èmi ha rèé bí dákun ọ̀sàrà jọ nítorí ọlọ́run á tó bí àwọn mélòó tí wọ́n fúnra ẹ ti gbé jáde báyìí. tó mẹ́ta ni. ẹ jẹ́ kí mi wá béèrè báyìí pé báwo lọ̀sàrà ṣe bẹ̀rẹ̀ gangan. ó oh, àṣírí á tú báyìí. <laughs> ọ̀nà jìn o anyway èmi ò sí lára àwọn tó ń ti ń kọrin láti inú oyún ṣùgbọ́n <laughs> tí mo rántí o because eh, um, village kí ni village Eh, Abule. kan náà bí mi sí Abule, abúlé yẹn ni mo dẹ̀ ti lò i think the first five years ọdún márùn-ún àkọ́kọ́ but ṣe mọ̀ eh, àwọn ọmọ máa ń pọ̀ àjọ máa ń rìn kárìn ká pọ̀ la máa ń kóra wa kiri ńgbà mm. yẹn so lábẹ́ òṣùpá a bẹ̀rẹ̀ sí kọrin àlọ́. ìlú wo nìyẹn. ìlàwẹ̀ èkìtì ìlàwẹ̀ èkìtì ìlú mọ́ mi ni. tí wọ́n ti ń ṣí láwẹ́láwẹ́. káàbọ̀ mi ò fẹ́ sọ̀rọ̀ níbi. Mm. ẹja nìṣó mm. wisdom. <laughs> you know so ibẹ̀ láti bẹ̀rẹ̀ sí kọrin so a máa mú mi wọn bẹ́ẹ̀ mọ pangolo ọ̀rọ̀ bọ bọ̀nvítà yẹn hmm. a fi ṣèlú bẹ̀rẹ̀ sí lù a bẹ̀rẹ̀ sí kọrin gbogbo àwọn ọmọ inú àwọn máa dùn hmm. abẹ́ òṣùpá a máa jó ibẹ̀ yẹn ni mo ti bẹ̀rẹ̀ hmm. kó tó di um, church sunday school church kó tó di school primary school secondary primary school gangan ni mo ti kọ́kọ́ ní first um, exposure sí music ibẹ̀ mo ti kọ́ rí piano gidi hmm. you know bọ̀ àti wá kúrò ńláwẹ̀ ńgbà yẹn mo ti wá wà lóńdó state ọ̀wọ̀ nígbà yẹn private school ní school yẹn ẹni tó ní school yẹn ó lówó lajú you know so ó gbé piano ńlá gbé sí school wọ́n bẹ̀rẹ̀ sí ń kọ́ wa ń fèrè bẹ̀rẹ̀ sí ń kọ́ wa ń guitar wọ́n kọ́ wa bọ́n ṣe ń eh, read notes musical notes oh. you know so ìbẹ̀yẹn láti bẹ̀rẹ̀ then wọ church secondary school hmm. university títí di bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó mm, dẹ̀ mm, mm. ǹjẹ́ ó dẹ̀ wú mi lórí ọ̀rọ̀ tán sọ pé wọ́n fi pángolo ṣe ìlú ó jẹ́ rántí ẹ̀gbọ́n mi kan ni ah. Ah, eléyìí mú àwọn pálí carton ó fi ṣe odindi drum set ẹ mọ̀ pé láyé ìgbà yẹn long holiday wa máa wọ bí i three months nígbà yẹn ibẹ̀ yẹn la máa jù díẹ̀ la máa jókòó tá a máa lù ọ́ máa lù èmi á máa máa kọrin ah, ah kí ni gbogbo àwọn ọmọ àdúgbò wa bọ́ síbi àwọn àṣe olóyè ah o ti dé o ti dé olóyè kì í bẹ́ẹ̀ ẹ ti gbà èmi ló kàn ìjà wa bẹ̀rẹ̀ ẹ wo. àròjọ musolókun lónìí àlejò wa ṣọlá ṣìtú ọ̀ṣàrà hmm, bẹ́ẹ̀ bá ń gbọ́ orin orin rèé. Ṣọlásìtù orin rèé ah, mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ n ní kí n máa dá ọpẹ́ ọ̀hún dú ó lè má tó dáadáa fún bá dúpẹ́ lọ́wọ́ àlejò wa orí wa dára. gbogbo ẹ̀ wá ń dorin báyìí ọ̀sára alágbàtà àti ọ̀kálù ọlọ́gbọ̀n ẹnu pé o ṣe tà àti ọ̀tún ò dáhùn àmọ́ kí ni káwọn olólùfẹ́ ẹ̀ máa retí lọ́wọ́ ẹ̀ lóní pápápá. à ń ṣe àwọn nǹkan kan lọ́wọ́ ní ìṣẹ́yìn ẹ má ṣe iṣẹ́ pa. ẹ máa retí ṣá àti ah. ó tiẹ̀ ti ní táìtù bọ̀ àti ìgbé síta àti ìfẹ́ bẹ́ síkà. ọ̀ṣàrà ń bọ̀ a tún padà gbé ọ̀ṣàrà wa torí ọ̀rọ̀ tá à ń sọ ìbá a lè parí ẹ̀ lónìí àwọn kan wà nílé tó jẹ́ pé gbọ́mi ṣà ẹ̀yin fẹ́ kọ́ bí wọ́n ṣe ń kọ orin àbí abẹ́ ti ń kọrin tẹ́lẹ̀ ẹ̀ mọ́ bí wọ́n ṣe ń tò pọ̀ a padà gbé ọ̀ṣàrà wa kí ni àwọn sì ń gùn bí ẹni pé ká máa sọ̀rọ̀ lọ. ó dà ó dà pé tàbí kíkan máa béèrè àwọn kankan tó ọ̀rọ̀ yẹn ṣe máa máa wọ̀ mí lára nígbà kíkà ìrọ̀ àkókò ni ò wá jẹ́. mo fẹ́ ní ká lọ jóná bọ̀ á jóná ẹ dákun ẹ já dókè lọ́wọ́ à ń padà bọ̀. orin náà ni o orin ni orin ni tí yín bá dùn ẹ kọrin tí ẹ bá banújẹ́ ẹ kọrin tí ẹ bá ronú ẹ forin sí i ó máa jẹ́ kí gbogbo ìrònú yẹn kó lọ. ó náà ni a sì ń bára wa sọ ní orí Ojúmọ́ Ire ní ọjọ́ tèmi ní orí Orísun TV Anna Adenike Babatunde òun náà ló ṣì wà lórí ètò pẹ̀lú Akínyẹmí the finest. máa ń láìkí bó ṣe máa ń jẹ́ káwọn èèyàn mọ̀ pé mo fine torí kì í ṣe èèyàn kan fi ẹnu pè lásán àwọn èèyàn mọ̀ wípé àwa fine mm. àmọ́ tọ̀run wa àlejò wa sọ lẹ́ẹ̀kan ní abínibí yàtọ̀ sábílítì wọ́n ṣe bá wa nìyẹn ẹ má ẹ má bọ̀dá mi láìkí mi láìkí máa pariwo pọ̀jù kójú ọmọ àti Orísun la ṣe wà Akínyẹmí Johnson lórúkọ tèmi àwọn tó jẹ́ ẹ̀ àwọn tó ní èrò láti kọrin mo mọ̀ pé ẹ ti kọ́ nǹkan kan àbí méjì nínú nǹkan tí ọ̀ṣàrà tó bá wa sọ lónìí ọ̀pọ̀lọpọ̀ yín kẹ̀lẹ́ ti máa wò pé ah ó dẹ̀ wùn mí kí n mọ̀ díẹ̀ sí o ó wùn mí kí n ṣe mọ̀ díẹ̀ sí o hmm, kò sí wàhálà ẹ gbọ̀nà orí Instagram lọ àbí kẹ́ ẹ lọ sórí YouTube àbí kẹ́ ẹ lọ sí gbogbo ìtàkùn ayélujára pátápátá ẹ bá wa kàn níbẹ̀ Orísun TV ẹ lè fi àwọn ìbéèrè yín ẹ fi ṣọwọ́ sí wa ẹ jẹ́ bá yín fi ṣọwọ́ sí àwọn àgbààgbà bí ọ̀ṣàrà kí wọ́n lè ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe ṣe kinní ọ̀hún gangan gan tí ó fi lọ dáadáa àmọ́ká kúrò lórí ọ̀rọ̀ ká bọ́ sórí ọ̀rọ̀ míì à ń sọ̀rọ̀ àwọn olórin à ń sọ̀rọ̀ nǹkan tó ń lọ ń gbòòrò lọ́wọ́ báyìí sìn mi ìmọ̀ bóyá wọ́n mọ̀ o a ti sọ̀rọ̀ ti Davido sẹ́yìn lórí àwọn tí wọ́n ń ṣe bonanza oyún káàkiri ọlọ́run á gbà wá lọ́wọ́ wọn a ti sọ̀rọ̀ àwọn tó jẹ́ pé wọ́n morin kọ àtàwọn tó jẹ́ pé wọ́n sunkún kiri <laughs> kọ́lọ́run ṣàánú ẹ wá jẹ́ àbíra wa léèrè sà àwọn olórin kéékèèké ọ̀jẹ̀ wẹ́wẹ́ tí wọ́n ṣẹ̀ jáde ń sìn ẹ ó ní nǹkan kan tó ń láàrin wọn ẹ jẹ́ mú àwọn bíi méjì mẹ́ta kan kí n tò wọ́n pọ̀ máa mú àṣàkẹ́ màá mú ṣèyí vibes wá mú zinolixki kọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn papọ̀ nǹkan kan so wọ́n pọ̀ yàtọ̀ sórin vibes máa drop orin ó kan tó múlẹ̀ ó ní tí ó lóun lè kọrin iye orin tó bá wù lòun lè kó jáde nínú risky bá tutọ́ òkè òfojú gbà ó ló ń ṣe bí àpà ó ló ń jorin ilẹ̀ bó ṣe wù ú ah, ah. ó ló ti pọ̀ ju ó ní kó ní sùúrù ngbòwò ah, náà wàá wàá drop tiẹ̀ ó lóun gba a1. nínú orin. orin tó drop gangan gan nìyẹn ó ní a1 lórúkọ orin tóun drop àwa ń eh. dúró de pé bóyá a1 yìí á wá lé ṣèyí vibe kúrò ńlẹ̀ ṣèyí bá bínú èbí single lẹ́rìí pé mò ń jùlẹ̀ tẹ́lẹ̀ ó ju ábọ̀mù méjì lẹ̀ láàrin oṣù kan hmm. odidi ábọ̀mù ó kọ́kọ́ jù kan lẹ̀ ó pè ní Vibe still die, kingdom come ó tún wá padà mú mi wá ó wá pè yẹn ní die, kingdom come bọ̀ kí nìyẹn rú mi lójú díẹ̀ <laughs> Vibe still die, kingdom come ábọ̀mù odidi ábọ̀mù kan ni Die, kingdom come ábọ̀mù ṣé aṣọ pé. pé a ká fọ wẹ́wẹ́ ká fọ vibes till that kingdom come. ábọ̀mù kan yẹn. èmi ò kọrin títí títí tí gbogbo ẹ máa fi nù Ti ti ayé máa fi parẹ́ ìkejì wa sọ pé till thy kingdom come pé títí táyé máa fi parẹ́. kí wàá nìtumọ̀ títí táyé máa fi parẹ́ <laughs> tó bá fẹ́ mú ábọ̀mù ẹlẹ́ẹ̀kẹta á lè wá ẹ ó ti vibes ó ti yọ vibes vibes ó ti yọ yẹn kúrò ní. àwọn akókò sọ pé thy kingdom come. irọ́ o till thy kingdom, kingdom come lásán how the kingdom come ìjọba dé ìjọba dé ìjọba ta <laughs> ni. kọ́lọ́hún ó ṣàánú wa ni àwọn àgbààgbà tí wọ́n ń kọrin ẹ̀yin náà ẹ má sùn o ẹ má wo gẹ́gẹ́ bí nǹkan tí ọ̀ṣàrà ti sọ lẹ́ẹ̀kan wípé ó ní bá a ṣe ń ṣe láyé àtijọ́ ó ní bí wọ́n ṣe ń ṣe nísìn ṣùgbọ́n rúdímẹ́ǹtì bí wọ́n ṣe ń to kinní ọ̀hún pọ̀ kò tí ì yàtọ̀ ibi tí dò ibi tó wà náà ló ṣe ń gbé ibi tí fá wà ibẹ̀ náà ló ṣe ń gbé ṣẹ́rí mi sọ òun ò ṣe ń jẹ́ àdírẹ́sì rárá ẹ bá wa kọ́ àwọn kéékèèké tí wọ́n ṣẹ̀ ń kọrin ẹ jẹ́ kí wọ́n mọ bí wọ́n ṣe ń kọ́ ọ́ bẹ́ẹ̀ bá yọ bíìtì inú orin tẹ́lómi ń kọ. ọlọ́run ló ní á ní fò kódà ká ní ọ́ tó tún. mo ń gbọ́. ṣé parí. dòre mi fa sọ láti dó ló sì lọ sọ fà mí rè dó. àwọn kan tún wà tó jẹ́ pé tó bá tún kọ dòre mi fa sọ láti wọ́n tún wọ́n kọ́ dáadáa wọ́n fi sọ kọ dò wọ́n fi ti wọ́n fi kọ la wọ́n á fi re wọ́n á fi kọ mí wọ́n á fi gbogbo ẹ̀ ṣe bálabàlà bálabàlà. ẹ ṣé gbogbo wa wá ló yẹ ká kọrin ṣé gbogbo wa náà la lè kọrin ni. ẹ bí ọ̀ṣàlá ti sọ́lẹ̀ ó ní pé ká má kàn máa rò pé torí pé mo ti ní talent hmm. àbí torí pé mo ti mọ orin kọ mo kàn déédéé jalu orin bẹ́ẹ̀ ó ní ìgbésẹ̀ ìgbésẹ̀ fáǹfààní àwọn tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ ni ó ní ìgbésẹ̀ ìgbésẹ̀ kọ̀ọ̀kan ìpele ìpele ní orin kíkọ hmm ó ló máa àwọn kan wà tó yẹ pé wọ́n ń kọ lábẹ́ àwọn tó ti mú orin kọ àwọn kan wà tó yẹ pé wọ́n máa dìdí lọ sí iléèwé ni láti lọ kọ́ṣẹ́ orin. ó ní ìbéèrè kan tó yẹ kí n béèrè lọ́wọ́ ṣáà mm. lẹ́ẹ̀kan tí mo gbàgbé nígbà tó ní pé àwọn kan ń kọ́ṣẹ́ orin mo mọ̀ lóòótọ́ pé bóyá àwọn tí wọ́n ń kọ jùjú àwọn tó ń kọ orin àpàlà high life gospel àwọn èèyàn lè máa kọ́ṣẹ́ àmọ́ ṣé ẹ̀yọ̀ ẹ̀yọ̀ ẹ̀yọ̀ ṣé wọ́n máa ń kọ́ ọ náà ah, eh, ó bó àmọ́ ó ṣeé ṣe kán máa kọ́ ọ ó ṣeé dáadáa. ó ṣeé ṣe. ó yóò ṣeé ṣe kán kọ o hmm. àbí kò ṣeé ṣe kán kọ ẹjẹ àjẹ máa gbórin gidi hmm. ẹjọ ń tún ọlọ ẹjẹ máa gbórin gidi nígbà táwọn àwọn àsọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ ó ní ọ̀rọ̀ inú orin ló máa ń fa òun mọ́ra hmm. èmi ní àgbékalẹ̀ orin ló máa ń fa èmi mọ́ra ẹlòmíì wà ó jẹ́ pé ìlú ló fa òun mọ́ra tiẹ̀ tó bá ti gbọ́ gánangánán gánangánán gánangánán gbogbo ẹ̀ náà lè máa kó papọ̀ ẹ̀yin ọ̀dọ́ ọlẹ́yìn tí ń lọ súdíò àjọ àkọ́kọ́ tẹ̀yìn kọ́kọ́ dé súdíò lẹ́fẹ́ rìlíìsì àgọ́ mẹ́kàrí o ẹ ẹ ǹlẹ́ ṣá ijó àkọ́kọ́ tẹ́ ẹ wọ studio lẹ́fẹ́ rìlíìsì ábọ́ọ̀mù ẹnìkan wá bá mi nínú studio ńgbà tá a ṣe ń kọ ní kọ́lọ̀ ń fọ̀rùn kẹwàá ńgbà tá a ṣe ń kọ ló bá dé kókókó ẹ wọlé o kí lẹ fẹ́ o ní ẹ orúkọ ni moonshine mo dẹ̀ fẹ́ album ah èmi a jọ wà inú wa ti dùn pé ah látàárọ̀ tá a ti jókòó nu studio tá a rí nǹkan jẹ ẹnìkan fẹ́ ṣe odidi album ó da bros ẹ jókòó orin yín ẹ̀yin ẹgbórin ilẹ̀ àwa máa kọ́ àwa lè kọrin ẹgbórin ilẹ̀ tíráàkì àkọ́kọ́ orúkọ báyìí mo fẹ́ kó jẹ́ tíráàkì ẹ̀kejì orúkọ báyìí. ibo lélẹ̀ ti wá. sáré ìdìbò bọ̀dá ẹ̀ ti wá àbọ̀ wọ́n ṣì mí ẹ̀yin kàn rìn wọlé ẹ̀ kówó tí ń sápò àwọn láyé ìgbà yẹn náà ni òṣìṣẹ́ o ayé òde òní ó máa ṣiṣẹ́ tó bá kówó ẹ̀ dání tó bá wọnú stúdíò wọn á bẹ̀ wá ni máa kọ́ lẹ̀ wọn á bẹ̀ wá ilé gbè. ẹ ṣé òun wá kówó wá lọ́jọ́ náà ni kì í ṣe pé òkú wà. òkú wà. òkú owó wà. ẹ̀ bá ti wá. èèyàn lòun moonshine. ó ti sọ ẹ̀ lórúkọ moonshine. ara nǹkan tí èmi náà máa rò nípa ọ̀rọ̀ orin yìí ṣé dandan ni kéèyàn change orúkọ tó ń jẹ́ gangan ṣé dandan ni. ṣé ìwọ ló sọ̀rọ̀ ẹ ní àná. Eh, ok pé kéèyàn wàá fúnra ẹ̀ lórúkọ ọ̀tọ̀ tó wù ú lọ́kàn. nígbà tí mo hmm. báyìí tí mo lè mú fáìn jù ayé ṣẹ́rù <laughs> lẹ́tò ètò Ojúmọ́ Ire náà ṣì ń tẹ̀síwájú ń gbogbo ẹ̀yin tí ẹ ti gbọ́ bẹ́ẹ̀ tẹ̀ sí ńgbà tí àlejò wà ń bíbà ẹ̀ sí ń bí àti sọ fún yín àti yan àwọn ohun tó ṣe pàtàkì jùlọ tí a sọ̀rọ̀ ń pẹ̀ àti yan lórí ètò létí àmọ́ wọn Akínyẹmí yá gbé wọn débẹ̀ ẹni tó ń ṣẹlẹ̀ ń gbòòrò. oríṣiríṣi àwọn ìròyìn láti gbọ́ ìròyìn ẹlẹ́jẹ̀ àwọn ìròyìn onímọ́tò hmm. àwọn ilé tó ń lo flying boat hmm. ṣùgbọ́n nínú gbogbo ìròyìn tí mo rí bó ṣe lọ láti tóṣù keje ti bẹ̀rẹ̀ ìbáyìí sí mo rí i pé àwọn ìròyìn tó ń sábà jáde jù ó jẹ́ ìròyìn tí ò fi bẹ́ẹ̀ dùn mọ́ àyàn nú mo gbọ́ ti ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ ní agbègbè Badagry tí wọ́n sọ wípé ọkọ̀ àjàgbéjò kan wọ́n ní ìjánu ẹ̀ bírèkì ẹ̀ ó fèèlì tó bá ṣe bẹ́ẹ̀ girigiri lóòrùn ló kó sáàárín àwọn ọkọ̀ míì wọ́n ní ó ní iye àwọn èèyàn tí wọ́n gbẹ̀mí mì ń bẹ̀ nínú ọ̀rọ̀ yẹn àwọn ìlú míì náà wà tó jẹ́ pé a ti gbọ́ irú àwọn ìṣẹ̀lẹ̀ yìí ẹ̀ mo wá fẹ́ fi àkókò yìí mo fẹ́ fi bá àwọn èèyàn wa mo fẹ́ fi bá wọn ní gbólóhùn kan ẹ̀yin awakọ̀ bójò bá ti ń rọ̀ ẹ dákun tẹ́ ẹ bá ti mọ̀ pé wáìpà yín ò ṣiṣẹ́ ẹ páàkì ọkọ̀ yín lẹ̀ bọ́run bá ń kùn yín di síárìn ẹ dákun ẹ páàkì ọkọ̀ lẹ̀ bẹ́ẹ̀ bá ti rí pé ẹ fẹ́ jáde láàárọ̀ ẹ bá wo omi ọkọ̀ yín ṣó dáa ẹ bá ń wo búréèkì yín ṣó dúró dáadáa ẹ wá wo ẹ̀yìn yín dáadáa ṣé náà yín ń tàn ẹ jẹ́ gbogbo òdo déédéé ṣé ẹni tójò bá rọ̀ dé àwọn ibì kan tí ọwọ́ òjò yẹn bá rọ̀ tó bá dunlẹ̀ gidi gan àwọn ọkọ̀ tó ń bọ̀ lẹ́yìn gan wọ́n lè má rọ ọkọ̀ tó wà wájú ìwọ tó wà láàrin o lè má rẹ tó wà níwájú ẹ lọ́hùn ẹ dákun ẹ jẹ́ á máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá àtijọ́ ń wakọ̀ ẹ̀mí ò láàárọ̀ o bóyá ẹ̀yin wá ní photocopy kan tẹ̀yìn fipamọ́ báǹkì èmi ò ní tèmi o ẹ̀mí kan báyìí òun ló wà yólò ni wọ́n pè you only live once ẹ dákun ẹ bá ń tọ́jú ẹ̀mí yín. Hmm. nígbà míì kẹ̀rẹ́ kò ń ṣe bẹ́ẹ̀ ni pé bóyá èèyàn ń sùn èèyàn ń tògbé lórí steering ó máa ń rẹ̀yàn sára tákàn èdè rẹ̀yàn tí yóò kàn ní mọ bó tiẹ̀ ṣe ṣẹlẹ̀ tó bá ti ń fìlì bẹ́yẹn rọra palẹ̀ mọ́tò mọ́ sí ẹ̀gbẹ́ kan oorun ìṣẹ́jú márùn-ún gbà míì ó máa ń lọ gan. a gba ẹ̀mí èèyàn la. Ah, tó dẹ̀ máa gba ẹ̀mí èèyàn la tó yẹ pé ara gan máa tù ẹ́ pé ah, mo dẹ̀ tún jí pépé sí i bẹ́ẹ̀ ni àmọ́ ẹ wo ó máa ń dáa pé ó máa ń dùn pé kéèyàn jẹran pẹ́ lẹ́nu ó ń fa ọ̀nà fún yín ló máa ṣe tòló tó lo kò ní í gbà àti wálé ní àwa yìí náà láti máa wá lọ́la láṣẹ Olódùmarè àwa tẹ́ ẹ rí lẹ́yìn lè ti máa rí lọ́la láíláí àti èmi àti akínyẹmí wọn ò ní fi ẹlòmíì ṣe wa ẹ̀yin tẹ́ ẹ wò wá wọn ò ní fi ẹlòmíì ṣe yálà nídìí iṣẹ́ yín nílé ọkọ tẹ́ ẹ wà yẹn ní ní ibi tẹ́ ti ń jẹ tẹ́ ti ń mu láàrin ẹgbẹ́ láàrin ọgbà wọn ò ní fi ẹlòmíì ṣe yín èmi fẹ́ lè ṣe lọ Anna Adéníkẹ́ Babátúndé Annie Fingers mo tọ́ pé ó dàbọ̀ ẹ jẹ́ fi ọ̀rọ̀ yìí kí n fi ṣọwọ́ sí gbogbo àwọn olólùfẹ́ wa tí wọ́n wà nílé o gbogbo àwọn tó bá ń wà lórí ìdùbúlẹ̀ àìsàn lágbára ọlọ́run ẹ dìde báyìí kẹ́ ẹ mọ́ jo, ẹ mọ́ bí happy kẹ́ ẹ mọ́ dáńsì aṣọ́yé yín bàbá ti kó mi báyìí sìn á wà fún yín ní orin tó gbámúṣé kẹ́ ẹ lè ráyè jó dáadáa akínyẹmí ọmọ johnson mò ń fi àkókò yìí dágbére fún yín o wípé tó bá tún di láàárọ̀ lálaago mẹ́jọ ẹ tó pàdé wa lórí Orísun TV Ojúmọ́ Ire yóò tún máa tẹ̀síwájú lọ́la títí ìgbà náà ire o.